Hmm. ikú mohbad ni àwọn ènìyàn sì ń fà lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára kò pẹ́ sí ni ìyàwó lẹ́kan látúnjì náà jáde láyé tí wọ́n sì ní sí ní àárọ̀ sátọ̀dé ní òwúrọ̀ ní àárọ̀ sátọ̀dé tí ọ̀sẹ̀ tó kọjá yìí ní òwúrọ̀ yìí a tún gbọ́ wípé gbajúgbajà òṣèré orí ìtàgé kan tún jáde láyé ní òní ọjọ́ Monday oṣù kẹsàn-án ọdún 2023 kó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ rèé tí ò ń wá sí orí ìkànnì yìí mo fẹ́ kí o subscribe láti máa jẹ ìgbádùn lágbo òṣèré bí ó ṣe ń lọ ní Yorùbá movie industry ẹ ti mọ̀ wípé bí a ò bá rí àwa kì í sọ ohun tí a bá rí òun ni àwa máa sọ. Akeem alámùtú tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ẹ̀bà jáde láyé ní òní ọjọ́ ajé eighteen èjìdínlógún oṣù kẹsàn-án ọdún twenty twenty three ó jẹ́ ohun ìbànújẹ́ láti gbọ́ ikú ọ̀gbẹ́ni Akeemu alámùtú bàbá ẹ̀bà gẹ́gẹ́ bí a ti gbọ́ wọ́n ó ṣe àìsàn láti ibẹ̀ ló ti jẹ́ ìpè ọlọ́run Akeemu Alamutu Baba Eba jẹ́ pòdúsà ẹni ọlọ́run one and two tó jẹ́ pé oríṣiríṣi àwọn òṣèré ńláńlá bíi Ọdúnladé àwọn òṣèré tó kópa nínú eré ẹni ọlọ́run ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ multimillion project ni. um baba alámùtù um hmm, akeem alámùtù bàbá ìbà ó fi ọmọọlẹ sáyé lọ àtobìnrin àtọkùnrin àti. um àdúrà mi ni kí ọlọ́run kó bá wa dá ọwọ́ ibi dúró ní yorùbá movie industry nítorí pé lóṣù yìí ìṣọwọ́ tí àwọn ènìyàn fi ń kú ó nágbára mo fẹ́ fi àǹfààní yìí láti sọ fún ẹ̀yin ènìyàn yìí pé tẹ bá ti rí i pé àìsàn kan ṣe yín ẹ kàn sí dókítà yín o ẹ jẹun dáadáa kí ẹ sì gbádùn ara yín o ẹ máa lo oògùn yín déédéé hmm. ẹ wo àdúrà mi ni pé kí ọlọ́run ọba kó dáàbò bo fámìlì ẹbí. E alámùtù bàbá ìbà àtìyàwó àti ọmọ kí ọlọ́run ọba nínú àánú rẹ̀ kó bá wa wò wọ́n kó bá wa dá wọn sí kó dẹ̀ sì wà pẹ̀lú wọn pẹ̀lú. ẹ wo a ò ní rí jù báyìí lọ báyìí bó bá ṣe ń lọ lórí ikú bàbá alámùtù a ó máa jẹ́ kẹ́ gbọ́ ẹ ṣé gan.